أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflehun èyí tí ilé ẹ̀kọ́ muflehun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódún ìdí òbí area ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlékè ọlá kó máa bá ní ṣàlékún àbíká fún ilé ẹ̀kọ́ náà kó sì máa bá ní tọ́ àwọn olùdarí ilé ẹ̀kọ́ náà sí ọ̀nà gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí àti àwọn mùsùlùmí lápapọ̀ ọlọ́run kó jẹ́ kárísìkí kálukú ọmọ lọ sókè sí i kó sì ṣe àlékún ìgbàgbọ́ òdodo fún ẹnìkọ̀ọ̀kan wa tó bá rí bí àti láti máa tó mú ọ̀kan ọ̀jọ̀kan ètò wa fún yín ní òru òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bẹ̀rẹ̀ látòrí àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa Khalid Taufik tí yóò ṣe fún wa bismillah. بسم الله الرحمن الرحيم كل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa náà jama tí ó bá rí bẹ́ẹ̀ jẹ́ ká tún gbọ́ kíké láti inú hadithi anabi wa sallallahu alayhi wa sallam èyí tí akẹ́kọ̀ọ́ wa Qasim Abdulatif tí yóò ṣe fún wa bismillah. an Jabir ibn Abdullahi radiyallahu anhu qala qala Rasulullahi sallallahu alayhi wa sallam la ta'kulu bishimal fa inna ash-shaytana ya'kulu wa yashrabu bishimalihi rawahu Muslim. Jabir bin Abdullah, may Allah be pleased with him, narrated that the Prophet of Allah, peace be upon him, said, Do not eat with your left, for it is the shaitan that eats and drinks with his left hand. Transmitted by Muslim. Lessons from the Hadith One, Muslims should cultivate the habit of eating and drinking with right hand. Two, Islam forbids eating and drinking with left hand. Three, We should not emulate shaitan in our practices. ọlọ́run ni san akẹ́kọ̀ọ́ náà ní ẹ̀san olóore jama tí ó bá rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń tú àwọn àdìsí yẹn fún wa àdìsí tí wọ́n kà fún wa lẹ́nì àáfàá wa jábírù ọmọ abdullahi ọ̀kanú àwọn sàbí àgbà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ni òun ló ní pé ànábì sọ báyìí fún wa pé ẹ má máa jẹun pẹ̀lú ọwọ́ àlàáfíà torí wípé èṣù òun ní máa jẹun títún máa mumi pẹ̀lú ọwọ́ àlàáfíà òun ní máa fọwọ́ òsì jẹun tí ó sì tún fi mumi ìmáàmù mùsùlùmù náà gba àdìsí yìí wá ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀ ni pé mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú kó máa fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun kó sì máa fi mu mi bó ṣe já sí pé ìsìláàmù ṣe léèwọ̀ ká máa fọwọ́ àlàáfíà jẹun tàbí ká máa fi mu mi bákan náà gbogbo ohun tó bá ti jọ mọ́ ìlànà èṣù pátápátá àwa tá a bá fẹ́ jẹ́ ni ọlọ́run a gbọ́dọ̀ tẹ̀lé lánàá èṣù tá a bá ti ń tẹ̀lé lánàá èṣù á di ọ̀tá ọlọ́run ṣùgbọ́n ti gbé lánàá èṣù jù sílẹ̀ á bá di ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run jẹ́ àjọ̀rẹ́ rẹ̀ jẹ́mọ́ tó bá rí bẹ́ẹ̀ ní ìtẹ̀síwájú lórí díẹ̀ nínú iṣẹ́ ìyanu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tí à ń bá a lọ ní òru àná a tún máa tẹ̀síwájú ibi àyà tá a dúró sí òun náà ni akẹ́kọ̀ọ́ wa Khalid Taofik yẹn ló fi bá ní ka Kùránì lónìí à ń ṣàlàyé pé olórí iṣẹ́ ìyanu ànábì òun gangan ni alukur'an kọ́lọ́mbà ni kí ànábì àti àwọn sàábé rẹ̀ a wá ń ṣàlàyé pọ́nà wo lọ́gbàjẹsẹ̀ ìyanu ọ̀nà àkọ́kọ́ ni pé gbogbo ayé gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n ayé gbogbo àwọn onímímọ̀ ayé gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ayé gbogbo àwọn òǹkọ̀wé ayé gbogbo àwọn olùdásí nǹkan láyé wọ́n kágara wọ́n tó bẹ́ẹ̀ wọ́n lè múrú kùránì wá ọlọ́run kọ́ challenge gbogbo ayé bí ọdẹ mú chapter just a chapter tó pé it will be a resemblance of alukur'an tí ó tiẹ̀ wá dàbí kùránì gan gbogbo ayé kága rẹ̀ ọ̀dà ẹ̀mú chapters mẹ́wàá wá wọn lè ṣe bẹ́ẹ̀ ọyẹ ẹ̀ wá kùránì gan wá ń wọn ti fẹ́ ṣe bẹ́ẹ̀ á rí i pé tá a bá wò gbogbo eléyìí fi hàn pé kùránì o ọ̀gá iṣẹ́ ìyanu ni bó o tún ni kùránì ṣe jẹ́ iṣẹ́ ìyanu nínú gbogbo alikutubuli monazala gbogbo divine books gbogbo àwọn refilled scriptures gbogbo òwe tọ́lọ́run ọba àlékè ọlá sọ̀kalẹ̀ láti sánmọ̀ tó fi rán àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bíi tàwùrọ́ọ̀tà eléyìí tọ́lọ́run fi rán ànábì wa musa aleyhi salatu wa salam gẹ́gẹ́ bíi injila tọ́lọ́run fi rán ànábì wa isa aleyhi salatu wa salam gẹ́gẹ́ bíi zabur tọ́lọ́run fún ànábì wa dawud gẹ́gẹ́ bíi sufi ibrahim wa musa gbogbo àwọn tírà yìí kò sí kankan mọ́ lórílẹ̀ tọ́já sí pó tún pẹ̀lú original language èdè jóòní tọ́lọ́run fi sọ̀kalẹ̀ so kò sí kankan mọ́ tó tún ṣẹ́kù in its purity tọ́já sí pé ó tún mọ́ kanga bọ́lọ̀ ń ṣe sọ̀kalẹ̀ àyàfi àlùkùránì nìkan èdè lárúbáwá tọ́lọ̀ ń fi sọ kùránì kalẹ̀ iná lọ́wádò ni kódà tí wọ́n bá tú wọ́n kẹ̀ máa pè ní translation kèé ṣe pé mútùmọ̀ kùránì gan dání tán ni ló fi já sí pé téèyàn bá ráwọn tí wọ́n ń tú bí kálukú bá ṣe gbọ́ èdè òun yé ni èèyàn ẹnìkan lè tú tiẹ̀ báyìí kẹ́nìkan ó lo fọkabúlárì kan bì kẹlòmí ò tún no sínọ́nìmù fún kò lè rẹpírẹsẹ́ǹtì kùránì ní ló fi já sí pàlè fẹ́ kírun káwa máa fi kùránì yorùbá kírun pé ọlọ́run tóbi o ọmọ bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run àbí kẹ́ni tọ́jọ́ pé òun náà ìlú èbó ló ti wá kó ní pé in the name of Allah the most gracious the most ẹlẹ́mìíràn pé no the most beneficent the most merciful ẹ kẹ́ ń gbìyànjú ẹ̀ ni kò lè dàbí òrìjínà alárúbáwá gangan èyí tọ́lọ́run fi sọ̀kalẹ̀ la ṣe ń sọ fúnra wa pé gbogbo ẹni tó bá fẹ́ gbọ́ ìsìláàmù yé ní òrìjínà ìsìláàmù ní odidi ìsìláàmù àfi kó lọ kọ́ èdè lárúbáwá torí pé ńlọ́lọ́run ọba àlékè ọlá ń ló fi sọ kùránì kalẹ̀ èdè lárúbáwá sì ní àwọn features tó lágbára púpọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ọwọ́ pé kùránì tó wà ní odidi bọ́lọ́run ṣe sọ̀kalẹ̀ yẹn ọwọ́ ọ̀bàjẹ́ kankan ọ̀kan gbogbo àwọn tí wọ́n ti àtẹ́ǹtì rí lágbàáyé páwọn fẹ́ ti nǹkan bọnú kùránì àwọn fẹ́ distọ́ọ̀tì kùránì àwọn fẹ́ sọ kùránì dìwé kan tọ́já sí pé concussion òun náà ó ti ní àwọn àdàlú ọlọ́run ọba àlékè ọlọ́run fún wọn ṣe bí kò ṣe wípé ìyẹpẹrẹ òun ni wọ́n bá bọ̀ ọbẹ̀ ìyẹn nìkan tó kọ́ ara ń tá àfìmọ̀pọ̀ lórí iṣẹ́ ìyanu òun ni Quran ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọ̀ ọ̀mọ̀ Quran sọ fún wa kó ti ṣẹlẹ̀ kọjá àwọn nǹkan míì tí ó tún padà ṣẹlẹ̀ Quran sọ fún wa tó sì ń ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí tọ́já sí wípé ọ̀pọ̀lọpọ̀ rẹ fi ń rinlẹ̀ pé àsọ̀rọ̀ ọlọ́run òun ni Quran òjíṣẹ́ tọ́lọ́hún fi wá rán náà òjíṣẹ́ ọlọ́hún òdodo òun ni abẹ́lọ́hún àpadà sí ibú tá a fi ní mọ kùránì lọ́rọ̀ ọlọ́hún tá a fi ní mọ ka kùránì tá a fi ní mọ lo kùránì ọlọ́hún mọ̀mọ̀ jẹ́ ọkàn ẹnìkọ̀ọ̀kan tiwa jàmọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ a bọ́ sórí iṣẹ́ ìyanu ẹlẹ́ẹ̀kejì akẹfẹ́ mú àwọn kókó kókó nù iṣẹ́ ìyanu yìí ni nínú iṣẹ́ ìyanu tó tún ṣẹlẹ̀ sánà bíi wa Muhammad sallallahu alaihi wasallam tó fi hàn pé àní ìsìláàmù ẹ̀sìn ọlọ́run níṣẹ́ alánàbí sallallahu alaihi wasallam òjíṣẹ́ òdodo tí ò rújú tí ò lámùlùmọ́là òun ni òun náà ni ìṣìkọ́kùl kọmọ̀ òun ni bí odidi òṣùpá bó ṣe jábọ́ láti sánmọ̀ tó sì pín sí méjì lọ́gbọọgba eléyìí fi rinlẹ̀ kí ló ṣẹlẹ̀ lórí eléyìí gẹ́gẹ́ bí àáfàá wa bí wọ́n ṣe gbà wá nínú iṣẹ́ ìyanu ànábì sallallahu alaihi wasallam nínú àdíìsì ìmáàmù Bukhari àti Muslim àáfàá wa Abdullahi ọmọ Masoud ọlọ́mba ni yọ́nú sí i ó ní inshakol qamar wànánù máa yìí sallallahu alayhi wa sallam bìmínà ó ní sẹ́ẹ̀rí o níjọ́ tí ìṣẹ̀lẹ̀ pé òṣùpá wá láti sánmà yìí tó pín méjì ọgbọọgba tó ó níjọ́ náà lọ́ọ̀mìnà láwọn wà pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí sì ni tó ṣẹlẹ̀ nínú àdìsí Bukhari àti Muslim náà èyí tá a fa àwa anasi ọmọ malik tí wọ́n gbà wá kọ́lọ̀ ń kó bá ní yọnu sí wọ́n ní pé anna ahla maka sa'alu rasulallahi sallallahu alayhi wa sallam an yuri im ayatan fa àrọ́ umul kọ́mọ́rọ̀ anabi sallallahu ṣàkọ́tàì àáfàá nípa àwọn ará maka àwọn tó jẹ́ kèfèrí inú wọn tí wọ́n àgbànàbí gbọ́ wọ́n ní rè òjíṣẹ́ ọlọ́run ṣèbó ọlànàbí ọlọ́run tiẹ̀ ní ọ̀dà jẹ́ ká just a sign a miracle a wonder a surprise jẹ́ ká rí nǹkan kan tá a fi mọ̀ pàánà bí ọlọ́run ni ọ kí ni tí ó ó ní ọ da tí ó ni pé ọlọ́run tó mi yóò sì fi hàn yín pé òjíṣẹ́ ọlọ́run ni mò ń ṣe mi ò kí ń ṣe òpùrọ́ mi ò kí ń ṣe atúrọ́ tàbí èlùbọ́ kí ni tí ó ṣẹlẹ̀ jàmọ́ òṣùpá yìí ìbá jábọ́ láti sánmà ó sì pín sí méjì táwọn ará amákàrí èyí ò ní àyà tí àáfàá wa kọ́sìmọ̀ abdulatif kà fún wa lẹ́ẹ̀kan láti inú sóràtúl kọ́mọ̀rù nínú ètò tá a ṣe kọjá ibẹ̀ lọ́lọ́run bá ti ń ṣàlàyé fún wa ní Quran chapter fifty four ẹ lọ wò láti àyà kínní lọ síbi tọ́lọ́run ti sọ ọlọ́run ní ikutarọ̀ bá ti sáàtù wàǹṣà kọlùkọ́mọ̀ òpin ayé ń sún mọ́ o ìràwọ̀ sì ṣe kínní o ó di ń tó pín sí méjì eléyìí fi hàn pé tànàbí ìbájókòó rọ ni a rí pé téèyàn bá ń tanra rẹ̀ jẹ tó ní pé nǹkan báyìí ó nǹkan báyìí ó ṣẹlẹ̀ lágbára lórí àwọn nǹkan tó jọmọ́ tọ́lọ́run kẹ́nìkó ní ọ̀yá sánmọ̀ ọ̀yá máa pín sí méjì oòrùn ọ̀yá máa là sí mẹ́jọ ọlọ́run ló ní control lórí àwọn nǹkan yìí ṣùgbọ́n ọlọ́run tó ní control lórí ẹ̀ ọ wá ń fi rinlẹ̀ wípé anabi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ni ó sì jẹ́ kọjá sí wípé kíni o odidi òṣùpá yìí ó pín sí méjì ẹ̀ ń bá lànàbí ọlọ́run kọ́ lànàbí sallallahu alaihi wasallam kóhun náà wá gbìyànjú ẹ̀ fún wa kọjá kó ṣùpá àbí ráwọ̀ gan kó pín sí méjì ẹlẹ́kẹta òun náà ni haninil java òun ni bó ṣe já sí wípé igi kan jadahu nakhla igi tó igi òkútu igi èso dàbínú kan eléyìí tànà bíi wa sallallahu alaihi wasallam tó máa ń gbé sínú mọ́sálásí tó fi máa ń gbọ́wọ́ lé tó máa ń gbára lé nígbà tó bá fẹ́ ṣe kútúbà bó ṣe di wípé igi yẹn tó sì ń han tí igi yẹn ń sunkún kí ni tó ṣẹlẹ̀ hadithi ti gbà wá hadithi masnadu imaamu ahmad ó gbà wá ìmáàmù Bukhari nù àdìsí jábírù àwọn náà gbà wá kí ni tí wọ́n gbà wá nítorí àsìkò wọ́n gbà wá pànàbí ọ̀sálàm ó ti ní òkùtù igi kan tó já sí pé ńlọ máa ń gbọ́ wálé tẹ́lẹ̀ tó máa ń gbára lé tó bá fẹ́ ṣe kútúbà falamọ̀ súnni aláwù mẹ́ńbàrù nígbà tó wá di pé wọ́n ṣe mẹ́ńbàrì tànàbí ọ̀sálàm tó di pé ńlọ máa ń gbára lé òkùtù igi dàbínú yìí òun ló bá bẹ̀rẹ̀ sí ní hàn ló bá ń sunkún òun ló bá ń gbin wọ́n ló ń gbin wọ́n nìyẹn inú ó ń gbin tó ń gbin gidi gẹ́gẹ́ bí kíni o ànínú sọ̀bì gẹ́gẹ́ bọ́ọ̀mù èké ṣe máa ń ṣe ànábì sallallahu alaihi wasallam ó wá ń ṣàlàyé fáwọn sàbí pé sẹ́ẹ̀rí igi yìí ó ní káná ti tẹ́búkí àlàámá káná ti tẹ́símáwò mìíràn díkìrì ìdáhà ó ń sunkún ó ń gbin ó ń fi hàn pé ìrántí ọlọ́run tí wọ́n máa ń ṣe lórí òun wọ́n ti pààrọ̀ rẹ̀ ànábì wá ṣe kíni nínú rìwáyà kan wọn lànàbí àsálàmù wá gbé mọ́ra fàṣákànátì ọba dákẹ́ iṣẹ́ ìyanu lélẹ́yìí tó o bá ní èsìsẹ́ ìyanu ìwọ náà wá ṣerú ẹ̀ kó járí tí èbá ṣe páǹjẹ̀nù ní òkú sára agi yẹn ọlọ́run bá ní kí ànábì sallallahu alaihi wasallam á tún máa tẹ̀síwájú lórí iṣẹ́ ìyanu rẹ̀ kọ́lọ́n kó bá ní sàlékún ìkẹ́ àtìgẹ̀rẹ̀ fànàbì sallallahu alaihi wasallam ilé ẹ̀kọ́ mòfin àwọn onígbọ̀wọ́ ètò yìí wọ́n ní ká bá wọn kéde annual Ramadan lecture yóò wáyé ní Saturday June three two thousand and seventeen tí a wà yìí ní aago mẹ́wàá àárọ̀ olùbánisọ̀rọ̀ wa ní ustaasu wa Abdulrahman muhammadu awal tájẹ́ director ibn temiya institute tán sì jẹ́ imam lisiti university ní ìlú ìbàdàn wa níbí àkórí ìdánilẹ́kọ̀ọ́ ní darul walidin wal madarisul islamiyya fi tarbiyatil aulad wa islahil mujtama ojúṣe àwa tá a jóòbí àti àwọn ilé ẹ̀kọ́ ẹlẹ́sìn islamu tá à ń dálẹ̀ nínú àtìrẹ ọmọlànà tọlọ́hún àti títún àwùjọ ṣe bákan náà ilé ẹ̀kọ́ kùránì olóṣù mẹ́fà fáwọn àgbàlagbà òun náà bẹ̀rẹ̀ ní july three ní ilé ẹ̀kọ́ wa yọmọ wáyé láàrin monday sí thursday owó fọ́ọ̀mù five hundred naira péré òun ni admission náà ń tẹ̀síwájú entrance exam alákọ̀ọ́kọ́ Saturday July one òun ni yóò hold tẹ̀síìrì láàrin aago méjì sí aago mẹ́rin náà lọ́wọ́ ń jojúmọ́ nílé ẹ̀kọ́ yìí aláǹfààní àti ilé ìjọ yín wa ẹ lè fẹ́ sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight ìmọ̀ọ́mọ̀ yaayín lẹ́sìn Islam Rasheed Hashim asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.